ìdáríjì gangan kí ni ìdáríjì ìdáríjì ìgbà tí a bá ṣe kí ni tá a bá yááfì ẹni tó ṣẹ̀ wá. olórin kan kọrin ó ní ṣàforíjì o ṣàforíjì ṣàfọkànjì rántí pé Elédùmarè dáríjì ayé ni òṣè ti payé run fi sílẹ̀ fọlọ́run ṣàforíjì o ẹ jẹ́ ká ṣàforíjì ẹ jẹ́ ká ṣàfọkànjì ẹ má jẹ́ ká ṣe àforíjì orí àwọn lásán pé mo dáríjì ẹ ẹ jẹ́ ká gbàgbé ẹ ká gbàgbé ẹ sọkàntọkàn torí pé ṣẹ́rí àforíjì tẹ̀ ń wò yẹn bó ṣe wà fẹ́ni tó ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló wà fẹ́ni tí wọ́n ṣẹ̀ o ṣẹ́rí tó bá tíyàn bá ṣẹ̀ tí ò bá dáríjì inú ẹ ò ní dùn gbogbo ìgbà tó bá ti rí ẹni yẹn báyìí ọkàn ẹ bàjẹ́ wà á máa wà angry all the time nínú ẹ̀ máa máa bàjẹ́ all the time wà á wà frustrated ṣẹ́rípò tí ń di mẹ́rin wà á máa transfer aggression lórí ẹni tí ó ṣẹ̀ wọ́n ń pe kinní kan ní aura àti vibes la a ní negative a ní positive a ní ìtòdà a ní ìtòdà ṣẹ́rí tí aura àti vibes tó bá wà around yín tí ò bá wà positive tí ò dáa àwọn èèyàn ò ní bá yín ṣe ẹ kàn gbọ́ tí ẹ máa ṣé kò kí n ṣẹlẹ̀ sí yín tẹkàn máa rí èèyàn kan tẹ máa ní mi ò tẹ̀ láìkẹ́ ni mi ò nífẹ̀ẹ́ ẹ̀mí ọ̀rẹ́ mi kò tẹ̀ láìkẹ́ ṣá kí ló ń ṣe fún ẹ kò ṣe kọ́kọ́ fún yín ẹ kò nífẹ̀ẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ ó ní negative vibes lára ó ṣeé ṣe kó jẹ́ pé tó máa ń keep malice ni ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó jẹ́ pé kò kí ń dárí jèèyàn ni irú àwọn èèyàn báyìí àwọn màláìkà ti máa ń bá wọn rìn àwọn tó jẹ́ pé màláìkà ìbínú ló máa ń bá wọn rìn ọkàn wọn ò kí ń balẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́ni tó jẹ́ pé ó ní positive vibes tó jẹ́ pé ó máa ń dáríjì èèyàn tíyàn bá ṣẹ̀ hmm, ó ti ṣe kíni ó ti yọ́nà bíbélì gan sọ ó ní ẹ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú yín tẹ́ bá ti sùn tẹ́ bá ti jí ẹ jẹ́ ká gbàgbé nǹkan tíyàn bá ṣe fún yín torí wípé àwa gan ṣe ọlọ́run ọlọ́run ọba ṣe kíni ó ń gbọ́ ẹ jẹ́ ká dáríjì ẹni tí wọ́n wá ṣẹ̀ náà tí ẹ bá dáríjì ó ṣeé ṣe kẹ́ni bẹ́ẹ̀ kó wà ní ipò tó lè ti ràn yín lọ́wọ́ nígbà tẹ̀yìn àtìyàn méjì bá wá ń jà tẹ́ ìdárí jẹni náà tẹ́yìn náà bá wà ní ipò tó ti lè ràn yín lọ́wọ́ á rò pé à ṣe bí mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó dárí jì mí ẹ kó lọ wá ìrànlọ́wọ́ ẹ̀ síbòmíì ẹ àṣebá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà yẹn ó lóun ò gbọ́ ó wá ṣẹ̀ṣẹ̀ ń padà bó kóun fẹ́ gbọ́n sìn kò pọ́síbù mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá òun ló ṣe kíni òun ló ṣe pàtàkì ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká máa dárí jì tó bá ṣẹ̀ wá torí pé forgiveness is not only for the person that was wronged it's also for the person that As wrong somebody ó jẹ́ ká ṣe kí ni ká máa dárí jìra wa kílé ayé wa kó lè máa dùn kó lè máa yí kó lè máa dára ẹ ṣe gbàgbé pé ìgbésẹ̀ márùn-ún la sọ pé ó wà kó tó di pé a orí ìdáríjì àkọ́kọ́ òun ni ṣàlọ̀ ẹ̀ẹ̀kejì òun ni kìlọ̀ ẹ̀kẹta ni ìjà o ẹ̀kẹrin òun ni ká bẹra wa ẹ̀karùn-ún wa ni ká wá dáríjì ká dáríjì tọkàntọkàn ká dáríjì taratara ká gbàgbé nǹkan tẹ́ni yẹn ṣe fún wa ṣe wá rí ẹ ìgbésẹ̀ méjì òun ni àṣìṣe máa ń gbé nínú ilé ayé èèyàn àkọ́kọ́ láti kọ́yàn lọ́gbọ́n ẹ̀ẹ̀kejì láti fúnyàn ní òye kí irú ẹ̀ má ṣẹlẹ̀ sí èèyàn mọ́ it is either a lesson or knowledge tó bá ti di pé ẹni báyìí bí àpẹẹrẹ ọ̀rẹ́ tẹ fi àṣírí sí lọ́wọ́ ó wá lọ tú àṣírí yẹn wọ́n ti bá yín parí ìjà ẹ ti mọ̀ pé irú ẹni báyìí kò ń ṣe ẹni tí mo lè fàṣírí sí lọ́wọ́ lóòótọ́ a ti dáríjìra wa a ní kùn sínú there is no malice a dẹ̀ jà ṣùgbọ́n ẹ má tún lọ gbẹ́jọ́ yín fúnra ẹni bẹ́ẹ̀ torí pé tẹ bá lọ gbẹ́jọ́ yín fúnra ẹni bẹ́ẹ̀ tó bá tún lọ tú wọn ní bá yín dá sí o àwọn èèyàn máa sọ pé ṣèbò ti ṣe bẹ́ẹ̀ fún ẹ lẹ́ẹ̀kan wọ́n dẹ̀ sọ pé kìíní kẹ̀bẹ̀ èkejì kẹ̀bẹ̀ kó má lọ di kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ tẹ má lọ já sínú kọ́tà torí náà tó bá ti di wípé ẹ ti rí pé ẹni yìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ẹ̀ṣẹ̀ tó dùn mí jọjọjọjọ tó yẹ pé ah tipátipá ni mo fi dáríjì àánú ọlọ́run ni mo fi dáríjì irú ẹni bẹ́ẹ̀ ẹ ṣe kí ni ẹ má fi irú ọ̀rọ̀ tàbí ẹ má ṣe irú nǹkan tó lè mú tú àṣírí yín ẹ má ṣe sí lọ́wọ́ màámi á máa sọ̀rọ̀ kan á ní pé ọ̀rẹ́ ò kì bàjẹ́ gbólóhùn ló máa ń dínkù tó bá ti di pé èèyàn àtẹ̀yàn ti di pé ìrìn wa kò jọra wa mọ̀kàn yín náà mọ̀kàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ìwà jọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ṣùgbọ́n mo wá rí pé ẹni ìyóbá ẹgbà mo yàn lọ́rẹ̀ẹ́ o ìwà wa báyìí ló ṣe rí ṣùgbọ́n nísìnyí ìwà wa ti rí báyìí ẹ ṣe kí ni ẹ máa yára rí fúnra ẹni bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ní bàjá ẹ ní bàtà ẹni sọ pé àmì ìbẹ́sẹ̀ rẹ mọ́ kó ní kálukú kó lọ gàrí tíra ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé bóyá ẹ̀ márùn-ún là ń pera wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ ẹ̀ kọ́kọ́ sọ di bí ẹ̀ mẹ́ta ẹ̀hẹ́ ẹ̀ wá sọ di bí ẹ̀ méjì ẹ̀ sọ di bí ẹ̀ kan tó bẹ̀rẹ̀ ti jẹ́ pé ọmọ tó bí ní ojú lòun náà bí èmi báyìí tó jẹ́ pé ọmọ ó dẹ̀ mọ̀ràn wò ó náà ti rí ẹ dẹ̀ má máa rojọ́ téèyàn bá ṣẹ̀ yín ẹ má rò pé ti ṣẹ̀ mí ẹ rojọ́ fún lágbájá ẹ rojọ́ fún tàmẹ̀dò ẹ rojọ́ fún làkàṣègbè torí wípé èébú àlọ ni tàun àbọ̀ báyìí tànú ni. tó bá yá wá níyà ẹjọ́ obìnrin yẹn gan ti pọ̀ ju òun gan pàápàá aláṣejù ni ẹ̀yin máa rojọ́ àbí ẹ máa momi sí i anyway ẹ